mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ èmi madam Ṣàjì Àbẹ̀ní tí ò lọ́gà ọlọ́run lọ́gẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àti àbúrò àti ẹ̀gbọ́n mo kí yín pátápátá ṣé dáadáa lẹ́wà mo mọ̀ pé dáadáa ni ìrírí làgbà ìrírí òun làgbà. ìrírí làgbà kí ni ìrírí rẹ. ìrírí táwa yìí rí ó pọ̀ gan ẹ bá mi lọ subscribe sórí Wálé rasak YouTube ẹ subscribe sórí e ẹ máa máa gbọ́ wìrìwìrì ìrírí àgbà lónírànran lóríṣiríṣi ẹ ti máa máa wò ń bẹ̀. ìrírí làgbà ìrírí wa ga tí mo bá ní kí n tẹnu bọ ìrírí mi láti ìní títí di oṣù kan ẹ jókòó sí di ẹ máa máa gbọ́ mo mọ̀ bẹ́ẹ̀ yẹn olólùfẹ́ mi torí ẹ fẹ́ gbọ́ ìrírí mi ṣégbà tí mo bẹ̀rẹ̀ eré ni kí n sọ ni ṣé kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri tá máa wọnú igbó lọ tá máa ṣe tá máa láà lọ ṣeré tá à ní rówó tá máa tàn sọ́hùn ni kí n sọ ni ṣé èyí tó ṣe wípé ìgbà tí n bá bímọ tá fẹ́ lọ ṣeré tí mo gbé ọmọ ijọ́ méjì tí mo gbé wọnú mòlù ẹ̀ tá à ń lọ ṣeré ṣóun ni mo fẹ́ sọ ni ìrírí tí mo rí nídìí iṣẹ́ yìí ó pọ̀ gan mélòó la fẹ́ kà mélòó ni mo lè sọ o mo ṣe ní tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí ní sọ ìrírí mi ó pọ̀ gan ẹ jókòó báyìí ẹ máa wò mí ni ṣégbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ eré tọ́ni lọ iléèwé tí mo láfi ti bá ṣiṣẹ́ yìí níṣẹ́ ìyẹn ni kí n sọ ni mélòó ni mo fẹ́ kà nígbà tó tún dáàrin kan <laughs> ìrírí yìí àwọn challenges oríṣiríṣi ló tún wà ó yìí wà náà dì sí o ṣùgbọ́n alihamdulilayi ọ̀pọ̀ ẹni fọlọ́hún pé ìrírí mi ó ti wá dayọ̀ ó dẹ̀rìn ẹ̀rín náà ni mo máa máa fi rìn mo ní kálọ́ mi subscribe sórí Wálé Rasaq TV YouTube ẹ máa gbọ́ winrinwinrin mo kàn sọ díẹ̀ ni ó sì kù tí n ṣe máa sọ fún yín love you ẹ̀yin olólùfẹ́ mi.